torí ìgbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ máa lo frustration styles yẹn tó dẹ̀ di pé àwọn bíi méjì mẹ́ta ń pè ẹbí eh, ẹ̀kan àbí méjì tó bú DSS I was actually on the way but I was not I was not myself that's why I quickly call in pé ṣé ó ní ẹ láti pé mo ti sọ pé Èkó wà nínú àlìkámà ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn bóyá last week long. so eh, inú mi dùn fún ẹni àkọ́kọ́ tó arákùnrin tó kọ́kọ́ tó mẹ́sàn án pé tó bá lórí tó bá lórí láyà kó lọ sí airport tó dẹ̀ mọ̀ pé òun ní DSS kó lọ sí airport irú local airport kò lè lọ bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìn local airport bóyá Àbújá ló ń lọ bóyá ó ń ṣàtà mọ́tò lọ. mọ́tò ni mọ́tò ni. because like I said when I first called her name is on the global wanted list ó lè jẹ́ ká mọ nǹkan tí IDP mean wọ́n mọ́nítọ̀ ẹ̀ so gbogbo wa jẹ́ ká lọ fi ọkàn balẹ̀ and we know that there are so many emotions after òótọ́ àtó gbogbo àwọn tó ń tó ń ṣe justice for Mohbad ẹ mọ̀ jẹ́ kán wa àwọn àwọn tó ń tó ń tó ń lè ní justice for Mohbad àwọn strike tí wọ́n lò ẹ má ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká fààyè gba àwọn tó máa máa introduce habit yẹn sí wa gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe kọ́kọ́ pè ń gbà kan wípé ẹ má bú ọba ẹ má bú ọlọ́pàá ẹ má bú ìjọba. justice for Folúṣọlá wa ń béèrè fún then madam tí wọ́n sọ wípé pé kí straight to bihar ta ló alóyin lóhùn pé kó kó ṣe show kó ṣe program wọ́n wọ́n rí sọ nítorí pé nígbà tó bá máa ti wọ́ bọ nǹkan tó béèrè lọ́wọ́ ẹ̀ tó bá máa dé ọ̀dọ̀ DSS ọ̀pọ̀lọpọ̀ nínú wọn á fẹ́ máa bomi lójú. Hmm. torí ẹni tí àwọn yìí ó bá àwọn èèyàn láyé jẹ́ tó pọ̀ pẹ̀lú rìpọ́tù àwọn àgbọ̀ àti àwọn snippets ṣe pé láyọ̀ ń kọ́ta síta. Hmm. sí. Um, àti gbogbo àwọn tí eh, òpin tí àbíkílẹ̀ ń gbogbo ẹ̀ dọ́kàs tó ń fiṣẹ́ ránpẹ́ kó máa búyàn káàkiri. Like I said um, maybe three weeks ago, do I care? Do I bloody care? I don't care for anything. All what I'm out for is justice for ọmọ tí ò lára tí ò níyè kọ́. Nítorí pé nígbà tá máa lọ tán àwọn kan náà ni ó dìde fáwọn tó gùn lẹ́yìn. ẹ wá gbọ́ nǹkan tó fẹ́ sọ yìí. lẹ́gbàá. sá. ẹ ń kọ orúkọ yín sínú ìwé ìtàn kan ní ìsìn ẹ̀ẹ́dì ìdìmọ́ gbogbo àwa tó ń pè pátápátá à ń kọ orúkọ wa sínú ìwé ìtàkà nísìnyí a ò tí ì lè mọ̀. Hmm. gbogbo ẹ̀yin kọ́mẹ́ńtétọ̀ pátápátá ẹ̀ ń kọ orúkọ yín sínú ìwé ìtàkà nísìnyí ẹ̀ tí ì lè mọ̀. ìwé ìtàn náà ni wípé let there be justice for the downtrodden àwọn tí wàá rò pé wọ́n ta ayé ti rò pé pé wọn ò léèyàn. Hmm. ní àsìkò báyìí ló ṣàgbàkẹ́rọ ètò náà wọ́n á máa dárúkọ lẹ́gbàá wọ́n á máa dárúkọ ìpàgbọ́ wọ́n á máa dárúkọ sọ́tọ̀ọ̀dà wọ́n á máa dárúkọ MHM wọ́n á máa dárúkọ àwọn àwọn èèyàn tó tó tó tó tó jà torí ọ̀rọ̀ yìí. Hmm ìtàn ọjọ́ ọ̀la là ń kọ́ lẹ̀ tẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ náà ni táwọn á ń kọ ìtàn ọjọ́ ọ̀la lẹ̀ pé wọ́n fi ẹ̀sùn apààyàn kàn án hmm. ó sì ti sá lọ ó ń lọ bí ọ̀sẹ̀ méje ní ìsìn hmm. bí wọ́n bá ṣe ara nínú àyà o àní wàá sì pẹ́ nínú òun yẹn sẹ́ ṣùgbọ́n ẹ̀mú ti mú ẹ bàbá sì ti kàn ẹ́ hmm. ẹ̀mú kan ẹ̀mú yẹn sì lágbẹ̀dẹ o fún mi yẹn fún nǹkan. Hmm. ẹ̀mú ti mú ẹ sórí hmm. gbogbo àwọn snippet tí láyọ̀ ń gbé jáde wọ̀nyẹn mi ò tiẹ̀ mi ò rí wọn rí rárá ó kà màmá so lẹ́nu ẹni àwọn nǹkan bẹ́ẹ̀ ti kan béèrè ọba kan bá ti ọ̀bẹ bọ ọmọ pẹ́sidẹ́ǹtì náà. ẹ wo ẹ jẹ́ kó lọ máa bá DSS ṣeré ẹ dákun màdámù tí wọ́n pè ẹ lọ sórí ìlàyọ̀ ẹ dánlóòdù kí nìyẹn ẹsẹ̀ ẹ̀dẹ̀ sí àwọn tẹ bá mọ̀ ó fi tí ara wọn gbọ́ iṣẹ́ DSS nìyẹn Department of State Security ló ń jẹ́ wọ́n yàtọ̀ sọlọ́pàá wọn jọ ń ṣiṣẹ́ kan náà. so you ṣe àwọn ká àwọn àdébí òtítọ́ a ò hmm. ní. ṣé ṣé ẹni forúkọ pẹ̀lú owó lè gbà wá. Hmm. àṣà àbẹ́bí ẹṣẹ́ bí ló ń pa àwa tá a sọ pé a máa ń sọpọ̀ owó. èbí kọ́ o. àwa yàtọ̀ sí wọn o. <laughs> àwa yàtọ̀ tó àwọn tó ń há ten ten pounds fún uh, bí ten ten dollars àbí nǹkan àwọn yàtọ̀ sí àwọn ni so bó ṣe rí nìyẹn o. thank you sir. ìdí òtítọ́ yẹn làwọn máa wà àwọn dẹ̀ ní. wọ́n á dẹ̀ máa rí ìdájọ́ òdòdó lóṣù ọláyínká ìyá rẹ̀. àmín àmín. òkété wo mo bá wọn jẹrà sínú hù àwa tí ẹ ń pa àrùn wà sí ẹ àwọn tí ẹ ṣeré lọ sí airport. Hmm. ṣùgbọ́n wọ́n là ń kọ petition a ṣe ń kọ àdáwọ̀ ìlú o. Hmm. wàá máa gbọ́ àwọn nǹkan bíi méjì mẹ́ta lẹ́nu tó mẹ́ta yìí láìpẹ́ láì jìnnà. ṣé bí wọ́n fọ́ lọ́ọ́ fi ṣẹ́ṣẹ́ kù tí mò ń sọ àwa ò fẹ́ sọ pé alógún bẹ̀ ṣùgbọ́n wọ́n á ṣe ẹ̀kọ́ jáde tí àwọn gan ayé tí ẹni wọn wọn wọn metropolitan police lẹ́ẹ̀ bá máa rí ṣùgbọ́n ẹsẹ̀ kò ló wà nílẹ̀. Hmm. àti àwọn tó àwọn tí ò tọ́mọ wọn àwọn tí ò tọ́mọ wọn hmm. àwọn tí ò tọ́mọ wọn. Mr. Yetunde, thank you for the stars. Thank you. Hmm. There will be no digression a ò ní digress. yes sir. a ò ní wà distracted. yes sir. we will not be tired. thank you sir. we will not be weary. yes sir. justice for pollution. yeah, we stand and it will stand until we get that justice. bẹ́ẹ̀ni. thank you daddy thank you sir. ẹ ṣé daddy mo dúpẹ́. nọ́mbà ṣì wà ń bẹ̀ yẹn fún àwa tá a fẹ́ pè àwọn tó ń gbọ́ wa wọ́n ń wa gbogbo èèyàn kọ́ ló máa wà full gẹ́gẹ́ bí Dorcas ṣe ń ṣe kíni bó ṣe ń manipulate gbogbo wọ́ọ̀dù àǹtí yetunde thank you for the stars ẹ̀yin èèyàn ẹ lè fún wa star ẹ fún wa star star wà lórí ètò yìí star wà lórí ètò yìí ẹ fún wa ní star hmm, ẹ fún wa ní star àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń fún wa náà àdúpẹ́ lágbọ́ ọlọ́run ọwọ́ yẹn á máa lọ sókè so no lórí mátà tá à ń sọ yìí ẹjọ́ báwo ló ṣe papọ̀ mọ́ra wọn báwo ni ọ̀rọ̀ ìyá àbèjì tí ọlọ́pàá ń wá ẹ fún báwo ló ṣe papọ̀ mọ́ èyí tó ń lọ ṣe ń sìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń lọ parọ́ lọ́dọ̀ àwọn DSS ṣé ohun tó ṣẹlẹ̀ lẹ́gbẹ́ lọ sọ́dọ̀ DSS ṣé ìwọ búùyàn wọn ò bú ẹ ṣé o búùyàn wọn ò dá padà àwọn tó ń wí ìta ló kọ́kọ́ bú wọn àwọn tó ń sọ ìta ló kọ́kọ́ ń tò ṣèdì àwọn tó ń wí ìta ló kọ́kọ́ lọ tákù wọn ṣọ́ọ̀bù àwọn tó ń wí ìta ló kọ́kọ́ ní kó máa lọ ya fọ́tò ṣọ́ọ̀bù Lizzy tó ní kọ́ yẹn kó máa lọ ya fọ́tò ẹ̀ tó ń gbé sórí Facebook ìwọ ló ń ṣọ́ àwọn èèyàn kiri ẹnu lásán lọ́dẹ̀ fi ń dà padà fún ẹ òun lọkọ̀ kínní báwo lọ̀rọ̀ ìyá àbèjì báwo ló ṣe pàtẹ́ǹ mọ́ irú tó ń gbé jáde yìí báwo ló ṣe papọ̀ mọ́ ohun tó ń ní kọ́ máa lọ ṣe àwọn tó dẹ̀ ń tì ẹ́ ọ̀n fẹ́ káṣírí wọn padà jáde a ti sọ wípé àwọn tó ń tì ó toró ti ní àṣírí wọn lọ́wọ́ ọ̀n fẹ́ kó jáde ọ̀n fẹ́ kó ṣe kínní wọn ò fẹ́ kí ọ̀rọ̀ náà wọn ò fẹ́ kó jáde lẹ ṣe ń rí wọn lóríṣiríṣi tó fi ń wá ọ̀nà kan tàbí kejì láti dojú ọ̀rọ̀ kodò ọ̀rọ̀ tó wà ń ta tí gbogbo ayé rí wípé ọ̀rọ̀ tó wà ń ta yìí o nǹkan tí àrùn ojú ni kì í ṣàrùn mú ohun tó dẹ̀ jẹ́ kó yé gbogbo àwọn mugun náà ni wípé onú ní àwọn ẹ̀rí kọ̀ọ̀kan lọ́wọ́ tó máa fi báàkì everything tó fi ń ti àwọn èèyàn inú wa dẹ̀ dùn bí olójú dúdú ṣe ń bá wa ṣe àwọn àwọn àṣírí ẹ tó ṣe ń bá wa gbé síta wípé nàìjíríà ń bẹ̀ yẹn ló wà nàìjíríà ń bẹ̀ yẹn ibẹ̀ náà ló wà àwa ti mọ̀ kébi tó wà nìyẹn bọ̀ fún lọ́ọ̀yà ẹ bóyá ń lọ sọ fún wọn wípé ah eh, o ti wà lábúròdù o ti travel bọ́ tó bá travel ó yẹ kó o ní nǹkan tó máa wá padà sọ fún àwọn ọlọ́pàá ó yẹ kó o ní o ì tí ì travel táwọn ọlọ́pàá ti ń pè é tó o dẹ̀ nu máa wá bá wọn kí ló wá ṣẹlẹ̀ di òní ṣé ọ̀rọ̀ tó lọ sọ lọ́dọ̀ ọlọ́pàá ló lọ sọ lọ́dọ̀ DSS ṣé ọ̀rọ̀ tó lọ sọ lọ́dọ̀ ọlọ́pàá ló lọ sọ lọ́dọ̀ DSS òun kọ́ so kí ló wá jẹ́ kí ló dé tó fi jẹ́ pé àti jáde wá sọ̀rọ̀ ìyá àbejì yìí ó jẹ́ pé nǹkan tó ní ẹ́ lára. ó dà pé wọ́n ní ẹ̀pàgbó mo rí wọn pẹ̀lú àǹtí mi lánàá ẹ̀pàgbó ẹ̀ máa enjoy ẹ̀yẹ enjoy ti yín jàre òun lẹ délé lẹ bọ́ sí àárín àwọn èèyàn lẹ ṣe kínní pẹ̀lú àwọn èèyàn yín àwọn kan lọ́wọ́ ń yàgbọ́ tó ké àwọn kan áìdì kiri inú kòtò lọ́wọ́ ẹ̀ <laughs> ẹ̀pàgbó enjoy ara yín so ẹ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀yin spíkà ohun tó máa ń yà èmi lẹ́nu ohun lélẹ́yìí ẹ fẹ́ sọ̀rọ̀ lẹ́gbàá ló ń sọ̀rọ̀ àbí bọ̀ tó bá di wípé ọ̀rọ̀ náà wá ń ṣe kí ni àwọn èèyàn wá ń dárúkọ lẹ́gbàá tàbí pé kinní kan fún ìdí kan tàbí kejì mi ì ní fẹ́ kí ìbínú dé mátà eléyìí ò ń ṣe wípé mátà èèyàn kan ìyá àbejì ò ṣe fámílì mi kò ń ṣe fámìlì ẹnìkankan nu wa ká sọ̀rọ̀ sí ìyẹn ò ní wípé èèyàn kan ló wà ń bẹ̀ ló ń sọ gbogbo àwọn tó máa ń sọ wípé lẹ́gbàá èèyàn ò ń ṣe kíní kò ń ṣe kíní mo máa ń sọ pé gbogbo alájọ ń ṣe <laughs> <laughs> ẹ káàsán sir <laughs> ẹ káàsán kúyọmi welcome sir welcome back home uncle yomi welcome back home you do well uncle yomi ọmọ Quadri you do well ọmọ ìjẹ̀bú alárẹ̀ alágẹmọ mẹ́rìndínlógún you do well ọlọ́run ló máa ṣe alpha yín àti omega yín ọ̀tá ò ní gbé nǹkan kan bí ìwà ọ̀tá iṣẹ́ ọ̀tá kò ní ṣe lórí yín. so gbogbo àwọn speakers tó wá kójọ kò sẹ́ni tó lè sọ nǹkan kan pàtó lórí ọ̀rọ̀ ìyá àbèjì yìí àfi kọ́ máa sọ pé ẹ̀gbọ́n ìyá àbèjì ẹ̀gbọ́n ìyá àbèjì ọ ò lè sọ nǹkan tó jẹ́ pé nǹkan pàtó tó yẹ kí àwọn ọlọ́pàá kọ́ máa gbọ́ lórí ọ̀rọ̀ ìyá àbèjì yìí àbọ̀ ẹ fẹ́ padà yí fún wa wípé òun kọ́ ọ̀dọ̀ dọ̀kásì kọ́ ni ìyá àbèjì wà. ẹ fẹ́ sọ fún wa wípé ọ̀dọ̀ dọ̀kásì kọ́ ni ìyá àbèjì ní gbogbo èèyàn mọ̀ pé ìyá àbèjì wà ó bẹ̀rẹ̀ sí gbé ẹ̀gbọ́n ìyá àbejì ẹ̀gbọ́n bàbá àbejì ó bẹ̀rẹ̀ sí gbé jáde kí ló dé tó fi ń rán àwọn lọ́ọ̀yà ẹ lọ pé kó lọ gba bàbá àbejì sílẹ̀ ó dẹ̀ kan náà ó yí bíríbótó ó gbàgbé bàbá àbejì síbẹ̀ yẹn kẹ́ ẹ lè mọ bí dọ̀kásì ṣe ń ṣe kí ni tó bá fẹ́ kaskọ́ọ̀sì kò sí nǹkan tí ò lè sọnù lórí tó bá fẹ́ kaskọ́ọ̀sì kó lè fi wín ní tara tiẹ̀ ó ti gbàgbé bàbá àbejì sí ibẹ̀ yẹn lọ́dọ̀ wọn ọlọ́pàá èèyàn àwọn wèrè kan wá ń sọ wípé wọ́n parọ́ mọ́ ni ọlọ́pàá parọ́ mọ́ ni gbogbo ẹ̀ ló máa ṣàlàyé gbogbo ẹ̀ ló máa ṣàlàyé ọlọ́pàá parọ́ mọ́ wọn ì tí ì yọ wọn ì tí ì yọ ọ̀rọ̀ ẹ̀wọ̀n tẹ̀dí ẹ̀ kúrò lórí kínní irọ́ wo ló fẹ́ pamọ́ ṣó gbà ìyàwó ọlọ́pàá ni àbó àbó bá ìyàwó ọlọ́pàá kan sùn àbó bá ọ̀gá ọlọ́pàá kan sùn ni wọ́n máa fi sọpọ́ parọ́ mọ́ àbí òun tó fi lè mú bàbá àbèjì ṣe wà ń bẹ̀ yẹn ṣé ẹ rò pé àwọn ọlọ́pàá gọ̀ ni wọn ò mọ ohun tó ń ṣe ń bẹ̀ yẹn ni. alihamdulilayi ṣèjọ ẹyin adúpẹ́ fọlọ́run ẹ rò pé ọlọ́pàá wọn ò mọ ohun tó ń ṣe ọlọ́pàá mọ ohun tó ń ṣe ọlọ́pàá wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ìgbà tẹ́ rí i pé àsìkò tó ọlọ́pàá wá fẹ́ ṣe ìdájọ́ òdodo àwa là ń bú wọn látijọ́ ọjọ́ yìí pé ọlọ́pàá ẹ ẹ ń gbẹ̀gùn jẹ ẹ ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe fáwọn amáhùnlù kíní kan ọwọ́ afẹ́ ṣe ètò yẹn sìn ẹ̀ẹ́dẹ̀ ti rí ìwọ ló ti ń bẹ̀rẹ̀ sí gbé ọlọ́pàá lọ gbé àwọn lọ́wọ́ síbi láti bíi two years ago tinú ẹ máa ń dùn tó máa ń celebrate ẹ lórí platform ẹ now tó di wípé ọlọ́pàá wá ní pé ó yá ọ̀gbẹ́ni tó máa ta kété tó máa ń fọlọ́pàá gbéyàn tó máa ta kété náà ó yá ó wà nílé báyìí ó yá yọjú síbí ẹ̀sùn báyìí ni a rí tá a fi kàn ẹ́ tí client yẹ ìyẹn bàbá àbejì tó dẹ̀ wà lọ́dọ̀ wọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ yí kulẹ̀ ọlọ́pàá èrè ẹ̀ lọ́ọ̀yà ẹ̀ tó ń bẹ káàkiri tó ń lọ sọ́dọ̀ wọn ọlọ́pàá ó dẹ̀dẹ̀ kan náà ó yíwọ́ ọlọ́pàá kúrò ó bọ́ síbòmíì kí ni tó sọnù láàrin yẹn tí lọ́ọ̀yà ẹ̀ tó fi gbàgbé bàbá àbejì kí ni tó sọnù láàrin yẹn tí lọ́ọ̀yà ẹ tó dẹ̀ gbàgbé bàbá àbèjì. ó tún wá ń fi ja kọ́ọ̀sì míì. ó ń fi ọ̀rọ̀ yẹn òfin ja kọ́ọ̀sì míì ní èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ pé kó wá kó wá ṣàlàyé wípé kó o wá kó o wá ṣàlàyé o ń bú ẹ lórí social media àwọn tí wọ́n ti bú lórí social media nǹkan kí ni wọ́n ṣe fún ẹ wọ́n ṣe nǹkan fún ẹ dọ́ládọ́lá. àwọn tó ti bú lórí social media yìí wọ́n ṣe nǹkan kan fún ẹ dọ́ládọ́lá. ìsìn ló wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé o fẹ́ máa gbé àwọn kan nígbà tí kéèsì kan jáde. àwọn wo ló ń lò ẹ́ àwọn wo lẹjọ́ ń lora yín bóhùn ẹ̀ kó o bọ́ sí inú ìwo kìnìún bóhùn ẹ̀ kó o bọ́ sí inú ìwo ẹ̀ka justice ó máa serve kò sí nǹkan kan tó fẹ́ fi kún un ṣèbó ti pẹ́ tó ti ń lọ àwọn ọlọ́pàá tó ti fi ń gbé àwọn èèyàn lórí irọ́ ìgbà tó di wípé àwọn ọlọ́pàá máa pè ẹ́ kí ló ṣe ojú ọ̀dọ̀ wọn sílẹ̀ o gbọ́dọ̀ DSS lọ bó o ṣe máa ba ibi ṣáìdì ibẹ̀ yẹn tó yẹ máa bàjẹ́ náà nìyẹn tó máa di wípé àwọn DSS máa tún bẹ̀rẹ̀ sí wá ẹ̀. mo dẹ̀ mọ̀ pé wọ́n máa bẹ̀rẹ̀ sí béèrè torí tí wọ́n kọ́kọ́ sọ náà ni wípé o gbọ́dọ̀ wá ọ gbọ́dọ̀ fi ojú kàn yẹn lọ́ọ̀yà kọ̀ọ̀kan gbọ́dọ̀ wá máa sọ pé ah, ah, èèyàn kan ṣe gbá kan fún client kọ́ wá dẹ̀ wá máa gbé àwọn èèyàn tàbí kọ́ wá máa ní wọ́n ń ṣe pé kínní irú ìwà báyìí ò da láwùjọ fún ẹni tó sọ pé òun tó yẹ pé tó yẹ pé tí ìyà bá jẹ wá gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tá a lè lọ pé kó dẹ̀ ṣó ti yé wa kó jẹ́ wípé a ah, nǹkan báyìí o nǹkan báyìí o bàbá àbèjì ṣì wà ń bẹ̀ ẹ má jẹ́ ká tọ́ra wa jẹ ọláyínká fìkì bàbá àbèjì ṣì wà ń bẹ̀ bàbá àbèjì ṣì wà ń bẹ̀ ẹ má tó ẹ má jẹ́ ká tún kọ kọ́mẹ́ǹtì yìí ẹ má jẹ́ ká kọ kọ́mẹ́ǹtì míì bàbá àbèjì ṣì wà lọ́dọ̀ ọlọ́pàá ṣó ń yé wa so fún àwa spíkàsì ẹni tó bá ẹni tó bá ti padà ó lè padà o ṣùgbọ́n nígbà tó bá máa di pé ẹni tó padà bá fẹ́ gbẹnu sí i ó ṣeé ṣe kó má ní iyì mọ́ ẹni tó padà lórí justice ó ṣeéṣe tó bá máa gbẹ́nu sí kò ní ní iyì mọ́ ṣòtíye èèyàn ń ṣe nǹkan torí èèyàn èèyàn ń ṣe nítorí ọlọ́run ni tábà wá sọ pé wá ṣe tọ́wọ́ òun yẹn kan wá sọ pé wọ́n fún yàn ní nǹkan wẹ́ a lè sọ pé wọ́n fi gbé oríyìn fún ìyẹn ò fún pé bí a nǹkan tó ń ṣe òyìn ò ṣe torí èèyàn ọlọ́run ní pé kò róore gbà ni ọlọ́run ní pé kò ṣe kí ni kó o rí gbà ń bẹ̀ ni so fún àwọn èèyàn tó bá wò pé èmi ló yẹ kí n máa wò pé ìlú tí mo wà kò ń ṣe ìlú bí àwọn bíi tí kinní ṣìpù náà bẹ́ẹ̀ yẹn dábàá sọ pé ah dátà tó ń lò kíníkan kíníkan ìlú táwa táwa wà yìí lẹ́yìn ká tún máa pánìkì pé ah dátà láti máa lo dátà àwa ń lò yàlàyàlà ń bí báyìí náà ni kẹ́ ẹ lè mọ̀ wípé ó tún ṣì rọ̀ wá lọ́rùn ní ibí yìí. ó tún ṣe kíni ó tún ṣe rọ̀ wá lọ́rùn bọ̀ fún pé à eh, justice ó wá di àsìkò tó yẹ pé ọ̀rọ̀ yẹn ó wá bòdì ẹ wá ń gbẹ́nu sí àwọn èèyàn kan máa wò yín bíi kíní ni. á jẹ́ kó yé àwọn èèyàn wípé ẹ fẹ́ ẹ fẹ́ wá crowd lọ́dọ̀ yín ẹ fẹ́ wá views lọ́dọ̀ yín because ìgbà tí ọ̀rọ̀ yín ṣe bí ọ̀rọ̀ ẹ gbẹ́nu sí so mo mo mú eléyìí sílẹ̀ mo tọ́jú eléyìí sí àárín show yìí fún ẹni tó bá máa mú á mú sọ́wọ́. fún ẹni tó bá máa ṣe kí ni fún ẹni tó bá máa mú á lè mú sọ́wọ́. ọ̀rọ̀ tó clear sí gbogbo ará ìlú ohun ni tá à ń béèrè bébì mi <laughs> thank you bébì mi yeye Jane thank you thank you always thank you kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lọ́wọ́ yín gbogbo yín pátápátá kò ní tán lọ́wọ́ yín ẹ̀bó ṣíà ẹ̀bó star yìí ẹ̀bó star yìí fún mi náà ẹ̀bó star yìí ẹ ẹni tẹ́ ẹni kákọ̀ ọ̀lẹ̀ òun ló dúró tì mí yìí nígbà ooru ẹ nígbà kò sówó nígbà kò sọ́lá nígbà kò sọ̀rọ̀ táyé rò pin ìyàwó mi dúró tì mí for better for worse for poor for wúrà kò sẹ́lómìíràn àfihàn nìkan ìgbà tí wọ́n ń ṣọ́ọ̀ṣì tí mo ń hustle lábúlé tí mo ń fani kọjá bàtà tí mo ń fẹsẹ̀ ká lábúlé. thank you thank you gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹgbẹ́ star yìí ó yẹ kí ó yẹ kí star yìí ó yẹ kó wọ six k lónìí á ti wà ní one thousand four one thousand four hundred stars ló wà níbí báyìí ó yẹ kí n wọ six thousand stars. so ẹ jẹ́ kí á sọ̀rọ̀ ẹ jẹ́ kí shows ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ẹ jẹ́ kí shows ẹ jẹ́ kó dé ibi tó yẹ kó dé ẹ má kàn jẹ́ wípé kákàn máa wá wò pé ìgbà tó bá débi tó yẹ kí n ti sọ̀rọ̀. pé tó bá débi tó yẹ kí n ti sọ̀rọ̀ ẹ ó ń ṣì èèyàn kọ́ ló ń bá a ṣì ẹnìkan tó fún mi ní mẹ́sẹ̀gì nsìn ṣọ́ọ̀bù ẹ̀ tó wà ní kíní yẹn òun kọ́ ló wà ń bẹ̀ ẹ̀yin ẹ wọ bẹ̀ kẹ́ni ẹ fẹ́ rajà ẹ wọ bẹ̀ kẹ́ni ẹ fẹ́ rajà kàfàyà kàfàyà <laughs> kàfàyà lajú <laughs> olólùfẹ́ babalẹ́gbà <laughs> olólùfẹ́ babalẹ́gbà tó gbá ski ẹ̀yẹ̀ fún mi mẹ́sẹ̀gì mi báyìí pé ṣọ́ọ̀bù dọ̀kásì ó ń ṣí ní ìjọta ti sọ wípé ó ti ti ṣọ́ọ̀bù yẹn pé tọ́nà ti tí ọ̀hún láyọ̀ ti gbé jáde wípé ó ti ta ṣọ́ọ̀bù yẹn ló ti lẹ́lùmí ti ń ṣí ọ lè ṣílẹ̀ nìkan má ṣe lọ́la ọ lè ṣílẹ̀ nìkan má ṣe lọ́la but òun nàìjíríà ló wà ẹ má gọra yín ẹ má gọra yín ọkùnrin <laughs> yọmi ní kàfẹ́ yálà dìbò ọkùnrin yọmi ẹ bá mi mú ìyàwó tí mo mú wálé ẹ bá mi dìbò fún ìyàwó tí mo mú wálé ẹ hmm? ọmọ tó dáa ni èmi àti ẹ̀ ti gbé kámẹ́rà kò lo fítà kò ń ṣe ọmọ tó ń lo fítà kò ń lo fítà òun ó dẹ̀ máa ń ṣe irun ni àwọn irun ọlọ́wọ́ yẹn tó máa ń dán àwọn kọjú sọ́kọ yẹn ló máa ń ṣe. so lórí ọ̀rọ̀ tá à ń bá lọ ẹ má jẹ́ ká relent lórí mátà yìí ẹ má jẹ́ ká relent lórí mátà yìí àwọn ọlọ́pàá wọ́n ti involve lórí mátà yìí ọ̀rọ̀ tọ́lọ́pàá dẹ̀ ti involve lórí tó ti involve lórí ẹ̀ tó wà lọ́wọ́ wọn lọ́wọ́lọ́wọ́ in fact ó ti dọ́dọ̀ wọn DSS náà lọ́wọ́lọ́wọ́ a gbọ́dọ̀ jẹ́ kí àwọn nǹkan tí ò yé wọn tàbí irọ́ tó ti wá pa fún wọn a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn. <laughs> kàfáyà ti di paasi <laughs> so a gbọ́dọ̀ jẹ́ kí n ṣe kí ni a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn. ṣó ti yé wa so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ibi tá a bá ti ṣe ẹ rí wípé bẹ́ẹ̀ ṣe ń tò ibi tí mi bá ti fẹ́ ṣe mistake ṣe é rò pé a kì í ṣe mistake náà ni ẹ tún ṣe kí ni àwọn ọmọ mi mi àwọn dáàdi mi wọn á pè ó yá bàbá lẹ́gbàá ó bà má ṣe báyìí ó yẹ bà má ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wo tó fẹ́ ṣe ẹ wo igi wọ́dọ́kọ́ tó fẹ́ dà nǹkan orú lórí ṣòtà ń ṣe láàrin àwa àtàwọn olólùfẹ́ wa àtàwọn tó ń kọ́ kí lọ́ọ́ ṣe ọ̀sàdé ṣe kí ni ọ̀sàdé ibi tó mo dẹ̀ ṣe kí ni mo ìmúnà mo dẹ̀ pọ́n tó ẹ̀yin tẹ̀ ń kọ́ọ̀lù náà ẹ̀yin tẹ̀ bá kọ́mẹ̀ntì ẹ̀yin náà ti ra ṣe kíni ẹ̀yin náà ti ra mọ nǹkan tí kéèsì yìí ní tó jẹ́ nírètí wípé mo nífẹ̀ẹ́ gbogbo yín gbogbo yín la nífẹ̀ẹ́ pátápátá ojú gbogbo yín ò ní bàjẹ́ ojú yín ò ní rí bí lágbára ọlọ́run wọn ò ní wọn ò ní tàn wá pa justice for ìyá àbèjì ìyá àbèjì yìí àti bàbá àbèjì wọ́n sọ fún ẹ wọ́n sọ fún ẹ wọ́n ní kó o fi àwọn sílẹ̀ jẹ́ kí n wò bí a máa ṣe rí fídíò yẹn wọ́n sọ fún ẹ wọ́n ní kó o fi àwọn sílẹ̀ kó o fi àwọn sílẹ̀ fún àwọn olóore àwọn o ò dá wọn lóhùn wọ́n ní kó o fi àwọn sílẹ̀ fún olóore wọn pé má dàárín àwọn rú òun rèé mò ń bọ̀. dọ̀kásì fi mí lẹ̀ o kọ́ mọ́ gbé pé ọmọlúwàbí o. ẹ ṣáà ń gbọ́. olóore mi lẹ́nu ní jọkas àwọn ọmọ mi lẹ̀ ẹ́ àbíbájà jàgà báwo jí mi lọ́mọ gbé o. the same ibi báyìí mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ a máa analyse àárín dáadáa mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ bàbá àbèjì ṣe sùúrù jàre mò ń bọ̀. ẹ máa gbọ́ the same bàbá àbèjì tó o ní kó lọ kó lọ sọ wípé àbíkẹ́ jí ọmọ gbé ẹ wo bó ṣe ń pronounce ọ̀rọ̀ àbíkẹ́ gan ẹ rí wípé kò àbíkẹ́ ẹni tí ò rí rí ni kò gbọ́ rí but òkèèrè ni àbíkẹ́ ti ń ṣe oore fún ẹ rí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣíbí dùn lẹ́nu ẹ̀ but ó ní pé ó lọ sọ wípé àbíkẹ́ jí òun lọ́mọ gbé ẹni tó dẹ̀ jọmọ gbé kò rí rí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ó tiẹ̀ dá ó tiẹ̀ dá báyìí ó dá báyìí. tọ́kasì fi mí lẹ o kọ́ ọmọ gbé pé ọmọlúàbí o.

kò jí mi lọ́mọ gbé o your cars jáwọ́ lọ́rùn èmi àtàwọn ọmọ mi náà kí ló dé má dolóore dànù láàrin èmi àtàwọn ọmọ mi àtìyàwó mi náà. ó sì lè dànù báyìí. jàgá bá ń tọ́jú èmi àtàwọn ọmọ mi àti ẹ ó tún ra nǹkan mèremère àìmọye nǹkan tó sọ pé òun fẹ́ ṣe fún mi nínú ayé mi hm? èèyàn tí mi ò mọ̀ rí. kí lẹ gbọ́ tó sọ ń bẹ̀ yẹn. kí lẹ gbọ́ tó sọ ó ní èèyàn tí mi ò mọ̀ rí so bó ṣe wá di wípé ó jí ọmọ gbé gbogbo nǹkan tẹ́ máa ṣàlàyé nìyẹn ó ní èèyàn tí òun ò mọ̀ rí but ẹni tá ò mọ̀ tó ń ṣiṣẹ́ rírí òun ni àbíkẹ́ jẹ́ sí wọn ọlọ́wọ́ síbí ló wà ní ground òun ló ń help àwọn pípù yìí ọlọ́wọ́ síbí thank you ẹni tó fún wa ní star yẹn eh, adé adé adéọlá ọlá tòkunbọ̀ eh, owó dùn ní thank you owó àtúbọ̀ dùn ní fún yín lágbára ọlọ́run owó àtúbọ̀ dùn ní fún yín a ti wà ní one thousand six ẹ bá wa bó star yìí ẹ bá wa bó star yìí six thousand là ń lọ òkété òun lò. òun máa ń ṣe nǹkan tó ti ju tiẹ̀ lọ òkè tẹ́lẹ̀. thank you for the stars thank you ẹ bá wa àti fèsì sápà ti yẹn ó ti ń lọ ó ti ń lọ náà nìyẹn ẹ máa ẹ yẹ ká máa fi ìgbà yìí ká máa fi gbọ́ nǹkan tí bàbá bèjì ń sọ. ó ní nǹkan tí àwọn ẹbí òun ò lè ṣe ni àbíkẹ́ ló ṣe kíni ló ń ṣe ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ìgbà kankan lọ́wọ́ mi hmm, jọ káàsì jáwọ́ lọ́rọ̀ má lò lóore dà. mi àtàwọn ọmọ mi hmm? olóore mi ni wọn olóore mi làwọn eh, olóore mi ni jàgàbá eh, má ṣe gbé olóore mi jìnnà sí mi o ṣàánú mi o eh, jọ̀ka jáwọ́ lọ́rùn èmi àtàwọn ọmọ mi o jáwọ́ lọ́rùn èmi àtàwọn ọmọ mi tí ó bá jáwọ́ lọ́rùn èmi àtàwọn ọmọ mi máa kọ́ lẹ́yìn yọ hmm? jáwọ́ lọ́rùn àwọn ọmọ mi àti èmi àtàwọn ọmọ mi jàgàbá ẹ gbọ́ tẹ́ni ti Jésù thank you for the stars mo dúpẹ́ lọ́wọ́ yín ó ń lọ náà nìyẹn a ti wà ní two thousand fifty stars ó ń lọ nìyẹn ó ń lọ nìyẹn star party yẹn náà sì ń lọ ó kù three minutes twenty nine seconds kó parí ẹ bá mi bó star yẹn now ẹ gbọ́ nǹkan tó sọ ó ní jáwọ́ lọ́wọ́rọ́ òun àti àwọn ẹbí òun now kò jáwọ́ títí títí títí ìyá àbèjì fi kú kò jáwọ́ dọ̀kásì ò jáwọ́ nínú ìdílé yìí títí títí tí àwọn ìyá àbèjì fi kú so ìgbà tí ìyá àbèjì ń síìkì kí ló dé tí dọ̀kásì ò lè gbé lọ sí hospital ẹ̀ jẹ́ ká béèrè yẹn. kí ló dé tí dọ̀kásì tí ò lè ṣe kíni tí ò lè gbé àwọn ẹbí yìí tí ò gbé wọn lọ sí hospital. òun fi odindi ẹbí òfin ta kite òun fi odindi ẹbí yìí o fi ń ṣe kíni o fi ta tithe. ṣé o wá rò wípé gbogbo èèyàn ni wọ́n rìn dín ní ṣé o rò pé gbogbo èèyàn ni wọn ò ní etí tí wọ́n fi ń gbọ́rọ̀ ni ṣé o rò pé gbogbo nǹkan tó o bá ti sọ pẹ̀lú manipulation gbogbo ẹ̀ ní àwọn èèyàn ò ní rí ìtumọ̀ sí ni ẹ̀yin DSS inú àwọn àwọn tó tíyàwó ẹ̀ kú leléyìí ẹni tíyàwó ẹ̀ tó kú òun rèé tó dẹ̀ jẹ́ wípé ó sì wà ní àgọ́ ọlọ́pàá nírètí wípé bíi pé ó mọ̀ nǹkan kan nípa yìí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó kú torí bó ṣe wà yìí ó ń bá dọ̀káàsì sọ̀rọ̀ ní ìgbà tí ìyàwó ẹ̀ kú tó yẹ kó jẹ́ pé àwọn ẹbí ìyàwó ló yẹ kó báwo ló ṣe jẹ́ pé dọ̀káàsì tàbí àwọn èèyàn kankan wọ́n ti gbọ́ tọ́wọn ẹbí ìyàwó ẹ̀ ò tẹ̀ tí ì gbọ́ àwọn ẹbí olóògbé wọn ì tí ì gbọ́ ṣùgbọ́n dọ̀kásì náà òun ti gbọ́ látọ̀sán dọ̀kásì náà òun ti gbọ́ lẹ́yìn tí ó ti gbọ́ ó tún sì pé àwọn ẹ̀gbọ́n bàbá àbejì àwọn èèyàn gé ṣó yẹn o tó tún pe ìyẹn sórí ṣó tó ní ẹgbọ́ ẹnu ta lòun ti gbọ́ báwo ló ṣe ní nọ́mbà àwọn èèyàn tó sọ wípé ò sí pẹ̀lú wọn mọ́ àwọn èèyàn tó gbé ìyá àbèjì lọ sí ọ̀dọ̀ family house ẹ̀ pẹ̀lú bó ṣe rí kí ni tá a máa pè wọ́n ṣé charity ni àbí charity area ṣé NGO ni àbí engineology. ẹ ẹ fẹ́ kí gbogbo èèyàn sọ̀rọ̀ sí ọ̀rọ̀ nǹkan tẹ́ ṣe ìwọ tó o bá fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí nǹkan tó o bá ṣe o ò ní ìdí láti wùwà kan sí àwọn ènìyàn wàá máa dáṣe tiẹ̀ lábẹ́ ilé ni. ìwọ tó o bá fẹ́ kí wọ́n gbé ẹnu sí ọ̀rọ̀ ẹ wàá kúrò ní abẹ́ òrùlé o ò ní wàá máa dáṣe nǹkan ẹ tó yẹ pé èèyàn ò ní gbẹ́nu sí rárá. wá kúrò ní abẹ́ òrùlé o ò ní jẹ́ kí èèyàn kankan kó gbé ẹnu sí ọ̀rọ̀ ẹ o ò dẹ̀nu gbẹnu sí ọ̀rọ̀ ènìyàn tó o bá ti níwọ̀n ìgbà tó bá ti ń gbẹnu sọ̀rọ̀ èèyàn forget wípé bóyá èèyàn kan wá gbá ẹ. à ń béèrè lọ́wọ́ ẹ̀yin gbogbo ọmọ nàìjíríà pátápátá ṣé ó nẹ̀tọ́ ká béèrè ikú tó pa arábìnrin yìí because ó ń jọ bí tí kò jọ pí tí báyìí ó ń fẹsẹ̀ méjèèjì tiro ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ ẹ lórí ọ̀rọ̀ arábìnrin tó gbẹ̀mí mi yìí ò ò dá wa lóhùn lórí ẹ̀ òun sọ fún wa wípé kò sí nǹkan kan tí ìjọba nàìjíríà fẹ́ ṣe òun sọ pé n tó bá ṣe àṣegbé sí ẹ sì ń ṣe kí ni ẹ fẹ́ máa lọ parí mátà yìí lábẹ́lẹ̀ nígbà tẹ́ bá ní ẹ parí mátà ẹ̀yin tẹ́ wà láyé lábẹ́lẹ̀ ẹni tó ti kú pẹ̀lú àwọn fámìlì ẹ̀ báwo lẹ́yìn fẹ́ kó ṣẹlẹ̀. nígbà tẹ́ bá ní ẹ parí mátà lábẹ́lẹ̀ ẹni tó ti kú pẹ̀lú àwọn fámìlì ẹ̀ kí ni ẹ fẹ́ àlàyé wo lẹ fẹ́ jọ ṣe fún wọn. torí bàbá ń sunkún ẹ jẹ́ ká máa ríran. ẹ̀yin èèyàn àwọn fámìlì yìí wọ́n nídìí láti dìde ń sìn wọ́n máa bẹ̀rẹ̀ sí lọ orí àwọn orí àwọn rédíò station kan ohun tó wà ní káàkiri àgbáláyé ni gbogbo àwọn ọlọ́pàá public lọ fi sí ẹni tó náà ń ṣe NGO fún wọn o tí ọmọ wọn dákẹ́ sí ìkíá ẹ o àwọn ọlọ́pàá ń wá pé kó wá ṣàlàyé àwọn òdẹ̀rí ọ̀ọ́ní ẹnu tó fẹ́ fi ṣe kínní ó máa bẹ̀rẹ̀ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ báyìí recent ó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ just pé kákan rí bá a ṣe máa rí àwọn ẹbí ìbásọ̀rọ̀ ni because èmi máa ń fẹ́ ṣe nǹkan tèmi ní protocol mo máa ń fẹ́ ṣe ní ìlànà màá fẹ́ ṣe ní ìlànà tó tó so àwọn ẹbí yẹn á lè lọ sórí àwọn rédíò station kankan tó bá jẹ́ orí tv station náà ni wọ́n á lọ síbẹ̀ wọ́n á gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn ọmọ nàìjíríà wọ́n á wò ó èèyàn kan ò kan lè ẹ̀mí tó wà lára wa náà ló wà lára ẹ̀dìyẹ èèyàn kan kò lè máa ṣe pé nǹkan tó bá hun òun lòun máa máa ṣe fún àwọn ènìyàn láàrin ìlú ṣé àwa sọ pé àní ìjọba mọ́ ni ṣá wa sọ pé ẹnu ìjọba ò gbọ́dọ̀ káwa mọ́ ni ṣá sọ wípé kí àwọn tó ní ìyá àbèjì kí wọ́n má béèrè nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ wọn ni a gbọ́dọ̀ sọ pé kó má ṣe nǹkan tó ń gbọ́dọ̀ kó má béèrè ikú tó pa ọmọ wọn torí pé ní ìgbà tí ọ̀hún ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wà tó dìklẹ́ òun wanted e, mọ́mí títí ẹ̀ náà wá sí nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí bá gbégbèsè bí ọ̀rọ̀ yẹn ṣe máa bó ṣe máa parẹ́ so báwo lẹ ṣe máa expect ìyá tó bí ìyá àbejì pé kóun náà máa wá justice fọmọ òun báwo lẹ ṣe máa expect àwọn ẹbí ìyá àbejì kí wọ́n máa wá justice fún ọmọ wọn mo dẹ̀ mọ̀ pé bó ṣe rí lọ́kàn gbogbo èèyàn náà nìyẹn o ṣùgbọ́n mídà wípé òdodo tí ẹ fẹ́ tà dànù ẹ fẹ́ káwọn èèyàn rí. Adunari <laughs> Adunari <laughs> <laughs> ẹ máa parí lẹ́yìn Adunari bàdà wọn ní lẹ́gbàá Mr Protocol ó ní bùtù ẹ̀wọ̀n tún ní ká dáàdi wa ti máa ń bá mi wí jù lórí igi ni ẹ̀yin kọ́mẹ́ǹtì náà lè máa ń fà so ti yé wa bẹ́ẹ̀ yẹn so gbogbo àwọn nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká fi titọmọlúàbí sí ẹ jẹ́ ká fi tọmọlúàbí sí justice for Iyabeji kò dúró ìyí tó bá fẹ́ páyín nínú yín náà ni kó páyín ìyí tó bá fẹ́ kékú ni kó kékú ẹ̀ẹ́rí pọ́ lójú dúdú ẹ̀ẹ́rí pọ́ àti fi sílẹ̀ olójú dúdú o ìgbà ẹ ti lọ ìwọ kan ṣákùn rárá wá wákùn rárá máa gbé orí ẹ orí tó dàbí orí tó burú tí òórùn sáyẹn ṣá máa gbé wálé ẹ̀kọ̀ọ̀kan kákan máa rí ẹ pẹ̀lú six hundred views six hundred views three hundred views kákan máa rí ẹ. Hmm? ìyẹn ni n tó ń ṣe kí ni n tó ń dùn wọ́ òun wá kéèsì tó fẹ́ fi boost péjì ẹ yẹn péjì ọ̀rọ̀ òkété náà dẹ̀ ló máa fi boost ẹ̀ bó ṣe ń mú wá tó ṣe ń mú àwọn ẹ̀rí wá yẹn náà ló máa fi fún wa àwa mọ̀ pé bẹ́ẹ̀ ló wà ṣùgbọ́n ẹ̀yin ń parọ́ mọ́ra yín èké èké yín bá èké yín sọ̀rọ̀ irọ́ yín parọ́ fúnrọ́ èké yín ó ń bá èké sọ̀rọ̀ irọ́ ó ń pa irọ́ fún irọ́. kò ní kò ní fọ́nì nígbà tí ọwọ́ ọlọ́pàá bá tẹ̀ tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí fò jáde wípé ah nǹkan táwọn ọlọ́pàá ṣe ò dáa gbogbo yín lẹ ti mọ iye ijọ́ tí ọlọ́pàá ti ń wá dọ̀kásì o gbogbo yín lẹ ti mọ iye ọjọ́ tí ọlọ́pàá tó ti ń wá dọ̀kásì ṣùgbọ́n kò sí ẹni kankan nínú yín tó sọ pé ah ìwọ gan nígbà tó ń ṣe pé òun ṣe nǹkan yìí ah lọ bá wọn náà ó yẹ ká rí i máa lè sọ pé ah ó yá lọ bá wọn ó ṣáà ṣe nǹkan tó ń sọ yìí ṣùgbọ́n gbogbo yín lẹ̀ ń tọ́jú òtítọ́ lẹ̀ ń gbé irọ́ bọ́ síta gbogbo yín lẹ̀ ń tọ́jú òtítọ́ lẹ̀ ń gbé irọ́ lẹ̀ ń gbé bọ́ síta ẹ̀yin èèyàn mi àwọn vendors mi tó yìndó ọ̀gọ̀gán farm investment ẹ lọ bá wa invest sọ́dọ̀ Tóyìn ìdó ọ̀gọ̀gàn mo dúpẹ́ lọ́wọ́ sísítà mi kan lánàá hmm, tó bá mi patronize ìkan lára àwọn vendors mi.